ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ara ẹ̀ mọ́ wá o wá o ó mọ́gbọ́n wá o tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ̀bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ̀ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ mọ̀ pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kú dédé àsìkò yìí lólùfẹ́ wa káàkiri àgbáńlá yìí orí ètò àṣírí ayé náà ni àwọ̀ báyìí bí ẹ ti mọ̀ wípé ètò yìí ó ṣe kíni ó ṣe ó làmìlàkà ẹ̀yin tẹ́ ẹ ti ń wò ó tẹ́ máa ń wo episode by episode wa ẹ ti mọ̀ pé àjà yín kò lè rí àdẹ̀níjà yín kulẹ̀ náà ni a kò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún a kò múra ọdún ẹnu wa tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ ní agbára lọ́wọ́ elédùà lórí ètò lẹ́nìí kí la fẹ́ mú wa fún yín bàbá wa níkàlẹ̀ àlùbáríkà àwọ̀ ìbìdànù bó bá ti ṣe lẹ́nìí náà la ṣe máa gbà bàbá bàbá kí àwọn ará ṣé yèyé oge àníríbinú ọlọ́run ọlọ́run jà aráàánú gbà ọlọ́run jà arógolo ọlọ́run sì já aráyé ṣe láṣẹ tọlọ máa ṣàlà. bàbá àwọn ènìyàn máa ń ṣe sàárà wọn bá ṣàdúrà wọn ní ẹ lọ ṣe sàárà wọn bá ń ṣe lé wọn ní ẹ lọ fi sàárà gbàǹdì kí ni sàárà gan. Hmm. ọ̀tọ̀ ni sàárà ọ̀tọ̀ ni sàká sọ̀ngbọ́. So, ẹmọ pé wọn aláwọn míì lọ yọ àwọn míì yọ sàká ọ̀tọ̀ ni sàká ọ̀tọ̀ ni sàrà orí sàrà là lọ lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ sórí téèyàn bá ń gbàdúrà sàrà ní jẹ́ kó gbà téèyàn bá lówó sàká ní jẹ́ kó wọ́ parẹ́ owó téèyàn bá fi ń ṣòwò sàká ní jẹ́ kó parẹ́ sọwárí <laughs> sàrà ńlẹ̀ mẹ́yàn gangan àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àtẹlẹ́sìn kàbáláyé o sàrà dà láti pé kéèyàn máa ṣe sàrà máa ń lé aburú dànù tẹ bá rí oníbàárà kéèyàn tọrẹ fún onílàdá téèyàn bá rí ẹni téèyàn jù lọ kéèyàn tọrẹ fún onílàdá sàrà máa ń jẹ́ kẹ́mi gùn o sàrà máa ń lé aburú dànù o sórí èèyàn lè fẹ́ wọ ọkọ̀ kéèyàn fẹ́ jáde lọ kí aburú ọ wà fún un tó bá ń ṣe sàrà aburú yẹn ò ní wá sàrà ó máa lé dànù ọgbọ́ àwọn oníbàárà kan wàá máa sọ̀rọ̀ kí ni onímọ̀wí. àwọn oníbàárà kí ló máa sọ. kóbó àdàbò ọlọmọmọjọrí o tó ọba lówó fún wọn o ẹni ọba rí ogun àkóbá rí tí máa ń là bá sọ bẹ́ẹ̀ kó fún wọn lówó o ẹni ọba rí wàhálà ayé rí tọba rí ogun àkóbá àdábá ọlọ́run o mọ́jà arógun àkóbàdà bá o mọ́jà rí ogun wàhálà ayé o àkóbàdà bá ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí di tẹ́ni ọlọ́run sàrà ní lè dànù o gbogbo ẹ̀dá tí ọba ṣe sàrà kò ní jẹ́yàn tó bá jẹ́yàn yọ padà parẹ́ àwọn àìṣe sàrà ni máa ba yá àwọn olówó mi jẹ àwọn àìṣe sàrà ni ìjẹ́kọ́ olówó mi lọ́lọ́run fi yọ sí i tí èyí lè bóbìnrin láṣepọ̀ àìhun àìlèṣe sàrà ní máa bá wọn ọlọ́lá míì tí àìsàn tí èyí lọ tí fi wà lágọ̀ ara wọn àhun àìṣe sàrà ní bá wọn ọlọ́lá míì tó jẹ́ pé àdánwò fi máa bá wọn ti bọ́mọ wọn ẹni tí ń bá ń ṣe sàrà ìraburú níbàárà ó lè má fọ́ lójú wọ́n lọ lówó mi ní wọ́n fowó mi ṣoògùn ni bàfúnbárà lówó ò ní rí mọ́ irọ́ ni gbogbo sàrà làwa ṣe láyé àlọ́ ìlọ́bì kankan irọ́ ni ọgbọ́n pé wọ́n tún kó aburú báwọn oníbàárà ni wọ́n fi ní kó ọmọ fò oníbàárà lówó mọ́ ok tí wọ́n bá ní ọmọ fò oníbàárà lówó mọ́ ẹni tó já tọkọ́lé pàtì tó lágbára àti já búlọ̀kù ọ̀ndẹ́ẹ̀dì fún wọn ò ṣe fún sàrà yàtọ̀ fún sàrà o sàrà rádaràda kan bẹ tí ì gbà sàrà ráìsì agolo kan lọ gbé fún yàn sàrà àkọ́ nìyẹn tọ́ọ̀bà ṣe sàrà sàrà àtinú èèyàn ó dùn tọ́ọ̀bà fún yàn lówó sàrà àti ọ̀kanlẹ̀ tọ́ọ̀bà ṣe nǹkan fún yàn ó ṣe nǹkan tó jọjú kì í ṣe nǹkan àfihàn ẹ̀ ah àìràn ọdún tí kìnìún gba èmi mo fún o mi mo bá pẹ́ ẹran ọdún ò ṣe sàrà ò ṣe kárí mi nù ò ní ní ládàá sàrà wà ṣiṣẹ́ ń tẹ̀lé sàrà ní jẹ́ kádùá ọgbà sàrà ní jẹ́ káburú ọwá báyàn sàrà ní jẹ́ kéèyàn orí dààmú sàrà ní jẹ́ kéèyàn orí ṣòro sàrà ló ń sọ̀rọ̀ rẹ̀ báyìí yoge sàrà ṣiṣẹ́ ó wo àwọn gbogbo àwọn tó ń bá ń ṣe sàrà kò wo pé àwọn ẹni ọlọ́ọ̀ni. ẹ wá dúró adédìbú tó máa ń pa ẹran tó máa ní nígbà ayé wọn tó máa ní káwọn èèyàn máa jẹ káwọn èèyàn máa jẹ ṣé sàárà ló ń ṣe yẹn. ah sàárà ní í ṣe sàárà ní í ṣe irú adédìbú sàárà sàràkí ìlọrin sàárà ní í ṣe ṣùgbọ́n sàárà yẹn ó ti wá jẹ mọ́ pé ó ti jọ mọ́ pé òṣèlú sódìyẹ sàrà yẹn ti bí òṣèlú ṣùgbọ́n sàrà ló ń ṣe. sàrà ni bọ̀tí ó ti bí òṣèlú torí pé gbogbo àwọn ìyá ìyá ìyá sẹ́ni tí ń lọ jẹun nílé èèyàn tí ń gbowó tí ń jẹun ojoojúmọ́ tí ń gbowó wọn á wá ní kó dìbò fẹ́ lómi kó lọ dìbò fẹ́ lómi ẹ sọmọ pé. Eh? ọlá sàrà tí ń ṣe ó ti bí pé ó ti fà wọ́n mọ́ra tó gẹ́jọ ọ̀rọ̀ mi pé gbogbo ibi tí bá ti ń lọ làwọn ìyá yẹn ó lọ àwọn ìyá yẹn sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá ni wọ́n kí ni wọ́n ń pè níyà. bẹ́ẹ̀ àwọn tó bá ti bí wọn. àwọn náà nìyà àwọn bá ti bímọ rí tọmọ wọn ti pẹ́ tí ti bímọ tẹmọ pé wíwẹ̀yìn náà ti ìyá nìyí no àwọn tó bá ti bímọ mi ò tí bímọ ó mi ò tí dìyà. ẹ ti ohun ọmọ yóò tí lọ yunifásitì aláwọ tó ọmọ bá ti lọ aláwọ ọmọ tó bá lọ yunifásitì. ẹ gbogbo àwọn tó bá ti bímọ ìyá ló máa ń pọ irú èmi sì mi bímọ èmi sì bàbá ni ojú tó lè lọ bàbá grandpa lẹ́yìn bàbá àgbà ìlú ojú tó lè ń sìn bàbá làwọn. bàbá làwọn èmi kọ. ẹ̀yin bàbá bàbá lẹ́yìn. bàbá bàbá mm-hmm. ok ọ̀dà. Mm-hmm ọ̀yà ẹ wà mò ń gbá láàyè yẹn lọ. inú àti àti yàn lẹ́yìn lẹ́yìn sọ pé àwọn ìyá. sọ wá rí àwọn tí wọ́n ń jẹun mm. àwọn ìyá ni wọ́n àwọn ìyá yìí àwọn èyí ṣe àwọn ìyá tí wọ́n bá ní jẹ ẹyẹlé ni wọ́n sọgínà ni mo wí àwọn ìyá ẹyẹlé tó jẹ́ pé wọn ì bọ́ lówó jẹ kàn á mu tọ́ba kàn á jẹ kàn á mu àwọn ò rí o àwọn ìyá yẹn ti wá súnmọ́dọ̀ àwọn bàbá Adédùbú tó pé ibẹ̀ làwọn ti mú sí bus pé àwọn ọ̀sẹ̀ sọ pé nǹkan tí ó bá ṣe àwọn tí ó bá ṣe Adédùbú kó ṣe àwọn sọgbọ́n mi irú àwọn ìyá bẹ́yẹ téèyàn bá ti ṣe sàárà torí wọn wọ̀ ó ti sorí ire nu bàbá Adédùbú fún rẹ̀ aládùá ni o tòródò láyà rẹ̀ mú ẹni tí mo mọ̀lẹ́ dákọ̀ yìí aládùá ni kò dẹ̀ fojú kéré yàn bá a fa kéré báyìí ṣéèkì ni ó pé ah ṣéèkì ṣéèkì ṣéèkì bí bàbá ó ṣe pọ́n yàn lẹ́nu bí bàbá ṣe burú tó bẹ́ẹ̀ ni pèsè nìkan o ewu ọlá ń bẹ ló gbèrè tí ó yá o bó náà ṣe ṣe sàránù sàràkí Ìlọrin ń bẹ ńlọrin o ṣẹ́ mi bóun náà ṣe ṣe sàrá nù. yèyí oge náà bóun náà ṣe ṣe sàrá nù. ẹ ẹ. mo ní yèyí oge náà bóun náà ṣe ṣe sàrá. ẹ àwọn náà máa ń ṣe ẹ máa gbé bẹ́ẹ̀. àlùbáríkà náà bóun náà ṣe àti tèmi ọ̀jẹ̀ yìí tó bá ẹ máa gbé rúdi yèyí oge ó lè ra gúgúrú kọ́ rẹ̀ pa kọ́ ra àádùn ó gbé ìbòde tí ó do. Mm-hmm. <laughs> ẹ̀yin ará ilé ṣe ń lọ. ìyàwó. ẹ wo ẹ̀yin ará ilé wọn ní sàárà dà púpọ̀ tí wọn bá ń ṣe àdúrà tí ò bá fi sàárà tí wọn ní kò dáa ẹ jẹ́ máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ ẹ má ṣe sàárà sàárà gbà má bínú gbàjẹ́ jẹ́ kọ́ ọmọ ọ̀run mi wáyé o ẹ jẹ́ àṣẹ sàárà ẹ̀ torí ó dáa ó máa ń ran àdúrà lọ́wọ́ láti tètè gbà ẹlòmíì sàárà nìkan lọ̀rọ̀ lé ayé ẹ̀ gbà kó gbógun kó gbé tutù kó gba nǹkan míì ṣùgbọ́n kò ní gbọ́ wọn náà bá àlùbáríkà àwọn ìbèrè àná kó lè mọ̀ nǹkan tí ilé ayé ẹ̀ gbà bóyá sàárà lásán náà ló máa padà yọ sí ẹ tó sì ní mọ̀ kàn sí bàbá àlùbáríkà ní ìlú Igbodu kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ mẹ́sàn pé dé Kodo gàdúrà tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Igbodu junction ẹ bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí ẹ ti rí sanbọ̀d tàbí kẹ́ ẹ pè zero eight zero two three eight two nine four nine two zero zero two three eight two nine four nine two ibikíbi tí ẹ bá wà ẹ lè pè wọ́n lórí fóònù ẹ pè wọ́n kò nídìí kẹ́ ẹ wá ẹ pè wọ́n tọ́rọ̀ yín bá jọ mọ́ wọn á tètè jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ìbò jẹ́ sàárà yìí náà ni kó má di wípé ẹ̀ ń dènà mọ́ra yín o ẹ má jà dènà mọ́ra wa ọdún lọ sópin ẹ̀mí wa ò ní pin o ohun rere la máa rí ó dàbọ̀.